أجمعين ربفون الله سبحانه وتعالى àṣẹ àsàlátù fún anábíwá sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́ọ̀bà ìpapọ̀ wa ti ti alẹ́ yìí kọ́ lọ́wọ́n bá kí ó mọ́ sáàdá níjọsìn fún wa ibi tí a ti bẹ̀rẹ̀ òun náà níbi àdúà kàbí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wípé oṣù Ramadan èyí tí a ṣe tán gbogbo pẹpẹ fúru wa ń bẹ kọlọn kó gba níjọsìn Allahumma taqabbal siyamana Allahumma taqabbal siyamana Allahumma taqabbal qira'atana Allahumma taqabbal sadaqatana Ọlọ́run yìí tá a ṣe náwó ń bẹ Ọlọ́run dálẹ sí wọn èyí tí a kí nírun ń bẹ lóru lálẹ́ Ọlọ́run dákun àbẹ ọ dálẹsìn fún wa o àwẹ̀ gángan ní ẹsẹ fún wa Ọlọ́run kan sọ Ọlọ́run ọba nítorí pé bí àkọọ́lẹ̀ ṣe wà nínú lataif al-ma'arif oníkanu yad'una Allah ta'ala sittata ashhur ó ní oṣù mẹ́fà kí Ramadan tó dé àwọn ẹni tàná wọn máa bẹ Ọlọ́run ọba tó kí wọ́n máa bí oṣù Ramadan ṣe pàtàkì tó wọ́n máa fi oṣù mẹ́fà wọ́n máa fi bẹ Ọlọ́run an yubalighahum shahra Ramadan pé kọ́lọ́n kí ó jẹ́ kí àwọn kan ṣe oṣù Ramadan láyé tó bá ti wá lọ tán wọ́n tún wá máa fi oṣù mẹ́fà míì wọ́n fi máa bẹ̀lọ́n pé táwọn rí ṣe nínú iṣẹ́ olóore kó gbà ní ọwọ́ àwọn káwọn ní ẹ̀san rẹ̀ ẹ̀ka ṣe tá a bá ṣe gbígbà rẹ̀ ó kù sí ọ̀dọ̀ ọlọ́run ọba ènìyàn fi máa ń bẹ̀ ọlọ́ba ń dá wa nípa anábọ̀ Ibrahim ó ní Ibrahim al-qawa'ida min wa Isma'ilu rabbana taqabbal minna innaka anta olúwa ní ìwà ànábì rán wọn létí nígbà tí Ibrahim nígbà tí òpó ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala òpó kaaba kan náà yẹn nígbà tí ó máa bọ̀ sókè òun àti Ismail ọmọ rẹ̀ wọ́n ń pè Rabbana olúwa wa taqabbal minna innaka anta as-sami'ul olúwa àti ṣe bó ṣe ní ká ṣe àti kọ́lé tó ní ká kọ́ táwọn yóò tún wá máa jọ́sìn olúwa gbà lọ́wọ́ wa ló pé kéèyàn ṣe bọ́lọ̀ ń ṣe ní ká ṣe kò dàbí kọ́lọ̀ ń gbà tá a bá ti rí ṣe àfi ká máa bẹ̀ lọ́n fún alqabul abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ó ní ayyu almaqbul hani'an lak ó ní tó bá ṣiṣẹ́ tọ́lọ́ bá gbà kú oríire nìyẹn ayyu almardud jabarallahu musibatak téèyàn bá ṣe tọ́lọ́ wọn bá gbà á àjẹkù mùsíbà báyà nìyẹn àbí kò má jẹ́ kí mùsíbà bá wà o ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àfẹ̀bìpanú ẹnu rọ̀mọdọ́ọ̀nì ni o fàṣẹ̀ìdú máa ń tukú bílámì olóríire lẹ́ńtọ́lọ́run bá gbà ní ọwọ́ rẹ̀ àtúnwá bẹ́ bákan náà gbogbo nǹkan tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ ọlọ́run kó jẹ́ kí a lè jìnnà sí i nítorí pé àfọwàdé ibn al-qayyim rahimahullah wọn ni laysa ash fi al-amal innama ash fi hifdhi al-amal mimma wọn ni ká ṣiṣẹ́ kó dáa kò parí síbẹ̀ o ó kú kéèyàn má ṣe tí ó bàjẹ́ lẹ́yìn ìgbà tó ti ṣe tán iṣẹ́ mi ó ti wà lákọọ́lẹ̀ bó ti dà ṣùgbọ́n ẹni tó ṣe yóò padà tún wá lọ ṣe nǹkan tí ó fi bàjẹ́ ọlọ́run sọ fún anáàlú koran kẹrin pé ní olùdó làtúntì lò sadaqatikum bilmanni wal adha sàárà tẹ ti ṣe tó ti bọ́ sáàyè gbígbà ẹ má lọ bàjẹ́ pẹ̀lú rẹ̀gún ẹ má lọ bàjẹ́ pẹ̀lú ìmáfi sùtá yálà nínú ṣe àbí ìsọ ìmáfi kan àwọn tí ẹ ti ṣe dáadáa fún ó túmọ̀ sí pé èèyàn á máa ṣiṣẹ́ olóore tí ó ti wà lákọọ́lẹ̀ èèyàn tí wọ́n tún wá padà fa àkọọ́lẹ̀ náà tí wọ́n padà fàya tí wọ́n parẹ́ fún èèyàn ní tó fi yẹ kó jẹ́ ìgbéga yóò tún wá jẹ́ ìmúwásílẹ̀ yóò máa jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́ba làwa ń bẹ̀ ló jẹ́ pé innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́mọ ń gbaṣẹ́ lóde wọn bí ìpayà tá a fi ṣe bàbá ṣe kọminú rẹ̀ tó nígbà tá à ń ṣe iṣẹ́ yẹn abẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala أن يتقبل منا ومنكم صالح الأعمال àwọn onímọ̀ wa máa ń ṣàlàyé pé tá a bá ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ báyìí ó ní àwọn alamet ó ní àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé èyí tá a ṣe tán ìjọ tẹ àbí kò jẹ́ tẹ̀wọ́gbà tá a bá fẹ́ mọ̀ pé ṣe wa èyí tá a ṣe nínú Ramadan ọlọ́ngbà àbí ògbà ó ní àwọn nǹkan tá a fi mọ̀ nínú nǹkan tá a fi mọ̀ òun náà ni àtọ̀fíìk ila amalin salihatin ba'daha bí yẹn bá ṣe kàtán tọ́lọ́n bá fún yẹn ní yọ̀ǹda tó bá fi yẹn ṣe kòǹgẹ́ látún tí ń rí míì ṣe torí ọlọ́run bá sọ fún anábì sallallahu alaihi wasallam olúwa ni wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin olúwa ni máa sin olúwa rẹ títí tí ó fi dọjọ́ kú ó túmọ̀ sí pé èèyàn máa ń sin ọlọ́run ọba títí ni bí yẹn bá ṣe kàtán tó wá sinmi lọ fáá àpéjúwe pé tó ṣe yẹn kò jẹ́ tẹ́wọ́gbà ni hmm. ọlọ́ba sọ fún anábìwá sallallahu alayhi wa sallam olúwa ní fa'idha farokta fansab wa ila rabbika fargob olúwa ní fa'idha farokta tó bá ti parí ọ̀kan tán fansab olúwa ní tó sojú kòkòrò mi wa ila rabbika fargob ọlọ́run ọba ní kò sì máa rán kan ọlọ́run ọba rẹ̀ ní kò máa Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu lábẹ́ àyà yìí gẹ́gẹ́ bí àfọwàdà Ibn Kathir ni wọ́n ṣe mú àkọọ́lẹ̀ wa ó ní idha faraqta min al-fara'id tó bá ṣe ọ̀ranyàn tán fansub fi qiyam al-layl tó bá kí ọ̀ranyàn àrùn tán tún dìde lóru kò tún ṣe náfìlà ẹgbẹ́ anábì wa sallallahu alayhi wa pé afdalu salati ba'da maktubati salatu al Ànábì ní ìrun tó jẹ́ ìrun pàtàkì jùlọ lẹ́yìn ọ̀ràn èèyàn tọ́lọ́ ní kákí tó jẹ́ pé tí ó bá kí ó ti tọ́ sí àlọ́dọ̀ Ọlọ́run ìrun tó tún pàtàkì jùlọ tó lóore jù kò ní ká máa jí lóru tẹ́ bá wo oṣù Ramadan oṣù jíjí lóru ni fàyídà farokta fansop tó bá ti ní ṣọ̀kan tán máa tún ṣe mí ẹni Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní ìdá farokta minel tó bá ti kírun ọ̀ràn èèyàn tán fansop fi qiyamil layl ṣe náfìlà dìde lóru kírun tó bá ti gba àwẹ̀ ọ̀ranyàn tán tún gba àwọn èyí tí ó jẹ́ náfìlà ló jẹ́ pé nínú ìran náfìlà bẹ́ẹ̀ oní tó wá lákọọ́lẹ̀ lọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí Abi Ayyub al-Ansari panabi sọ pé man sama Ramadana thumma atba'ahu sittan min Shawwal kana ka siyami dahar anábìlẹ̀ tó bá gba Ramadan tó wá fi ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal tó fi tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ bí ìgbà tí ó gba ààwẹ̀ odidi ọdún kan ni kí ló fà á pé pé lọ́dọ̀ ọlọ́run ọba alhassanatu bi ashri amthaliha ẹyọ kan tíyàn bá ṣe mẹ́wàá ni wọ́n fi máa kọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run tá a bá gba ààwẹ̀ ká sọ pé oṣù òdín tó jẹ ọgbọ̀njọ́ tá a wá gba mẹ́fà míì náà tó wá di ọgbọ̀njọ́ àti mẹ́fà gbogbo ọjọ́ ọdún ayé ká gbogbo oṣù méjèèjìlá bá pé ọgbọ̀n kápẹ́ kankan ò yọ́lẹ̀ ń bẹ̀ ní tí ó fún wa òun náà ni iye tí méjèèjì three sixty ni ó fún wa tó tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ yìí pé gbogbo mùsùlùmí tó bá gbà àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan nínú oṣù Ṣawwal táwa ń bẹ kánà ká siyami dahar ó dẹ̀ pé àkíyèsí méjì kan wá níbi àwẹ̀ mẹ́fà ẹ̀yìn Ramadan àkíyèsí àkọ́kọ́ ò ní pé èyí tó bá ẹ̀kọ́ mu jùlọ tó bá òfin mu jùlọ ò ní ká rí pé á gba àwẹ̀ tá a bá jẹ ní gbèsè kó tó di pé a máa gba àwẹ̀ náfìlà tó bá ṣẹṣẹ ní àwọn obìnrin wa wọ́n máa nílà lórí pé wọ́n dín àwẹ̀ bíi márùn-ún àbí mẹ́fà nínú Ramadan ẹ̀ tí bùkátà kẹ́ máa gba sí tu Shawwal mẹ́fà ti Shawwal tẹ́ ẹ bá ti san gbèsè tán o nítorí pé n tí Ànábì wa sallallahu alaihi wasallam sọ ó pé Ọlọ́run bá sọ pé wala yazalu abdi yataqarrabu wa ma taqarrabu. أقرب إلي عين أحب إلي مما افترضته عليه kò sí nǹkan kan tẹ́rù fi lè wá súnmọ́ ọlọ́run tó dáa tó kó ṣe ọ̀ranyàn tán tó bá ṣe ọ̀ranyàn tán wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba nígbà tó bá ṣe ọ̀ranyàn tó bá dúró tán yóò máa wá súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú náfìlà pẹ̀lú àdìsí oúnjẹ kó yẹ wa pé tá a bá ti gba Ramadan wa pé iye tó yẹ kó pé tá a bá dín á gbà tán ká tó lè nípìn ládá nínú mẹ́fà yìí nínú ọ̀rọ̀ táwọn afọ onímọ̀ máa ń sọ lábala yìí wọn ni máa ń ṣàgọ́là olùfárúdó àni náfìlì fọwọ́ máa dùn ẹni tọ́ràn yàn ọ̀bá jẹ́ kó rí náà fìlà ṣe fàpèjúwe obìnrin tó jẹ àwẹ̀ bó ṣe wá ń gbà á lọ ni ọ̀bá láǹfààní láti lọ́wọ́ àbí ní ń san lọ́wọ́ fọwọ́ máa dọ́r ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ní àwíjàre wọ́n mọ̀ ṣàgọ́lá onínáfìlò anil fọ́rọ́bì fọwọ́ máa gíròrò ẹni bá pẹ́ná fílà lọ́wọ́ di lọ́wọ́ láti ṣe ọ̀ràn yẹn ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ẹni tí ń tanra rẹ̀ ẹni tó ti rí tàjẹ́ ni ó tún sọ ẹni bẹ́ẹ̀ òfin tó dá lẹ̀ lọ́ ṣe nǹkan tí kò dá ẹni àwọn afọ́ ní usul wọ́n sọ pé wà ń tazaham adadul masalihi yuqaddamil a'la minal masalihi tí dáadáa méjì tó bá ń du àsìkò tó bá ń du ààyè kan èyí tó tóbi jù láti síwájú ọ̀ràn yẹn ni pé fa'iddatu min ayyamin ukhar gbèsè tá a bá jẹ́ nọ̀rọ̀ dán olùwáníkà gbà padà nínú àwọn ọjọ́ mi oṣù shawwal nínú ọjọ́ tí ó ń du èyí tá a jẹ ní gbèsè ni bákan náà mẹ́fà nù shawwal náà òun náà ṣe pàtàkì tá a bá rí méjèèjì ṣe hamd ó dábẹ́ tó bá jẹ́ pé ẹyọ kan lábàárí ṣe ọ̀ràn yẹn yẹn ẹnìkan yarí ṣe èyí tá a jẹ ní gbèsè ọ̀nà pé kí a rí ṣe lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ sọ fún wọn al-Qur'an al-Karim olúwa ni wa man yaktarif hasanatan nazid lahu fiha husna olúwa ni ẹni tó bá rí dáadáa ṣe á lè kún ní dáadáa inna Allaha ghafurun shakur ọlọ́wọ́ bá wa ọba aláforíjì ni ọba tó sì mú orí ọba tí máa ń dúpẹ́ ni àfọ́ Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ lábẹ́ àyà yìí wọ́n ní qala ba'du salaf wọ́n ní àwọn ẹni ìṣáájú ọ̀kan nínú wọn sọ pé inna min thawabi alhasanati alhasanata ba'daha wọ́n ní tíyàn fi mọ́mọ́ pọ́lọ́ gbàṣẹ lé orí tíyàn ṣe ó kíyàn rí dáadáa míì tún ṣe tẹ̀lé inna min thawabi alhasanati alhasanata ba'daha nínú ẹ̀san pé èèyàn rí iṣẹ́ olóore pé ọlọ́run fẹ́ fún yàn lẹ́sàn-án kò ní kó tún sànú èèyàn kí yàn tún rí iṣẹ́ olóore míì ṣe tẹ̀lé wọ́n mi ń jẹ́zá ìṣẹ̀yé à bákan náà nínú ẹ̀san aburú nínú ẹ̀san àbàjẹ́ òun náà ni àṣẹ̀yé àtúbà àdáhà ọ̀nà tí bàjẹ́ bá ti ń lé bàjẹ́ tí bá ti ń lé bàjẹ́ bá ìbàjẹ́ tàná ó tún yàtọ̀ sí tèmi àpẹẹrẹ pé irú ẹni bẹ́ẹ̀ kìí so lóríire lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́mọ ṣe wá ní olórí burúkú láyé wa àti lálùkìyàmà ọlọ́ọ̀bọ̀ wa gọ̀fúrún ṣàkóòrò ọba aláforíjìn lójú ọba ni bákan náà ọba tí máa ń dúpẹ́ ni afọ Ibn Kathir rahimahullahu ta'ala wọn ní túmọ̀ ní pé yakfiru al-kathira min as-sayyi'at ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọlọ́ọ̀bọ̀ wa forí ẹ̀jẹ̀ dá bákan náà ويكثر القليل من الحسنات أو يكثر القليل من الحسنات من الحسنات دا دا نوا باتيا بواشي ọlọ́run bó wa sọ di púpọ̀ pé ìwọ̀nba bá rí ṣe tá a bá tún fi mẹ́fà ikùn á fi gba ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run yóò wá dàbí pé a gbàwẹ̀ fún odidi ọdún kan bákan náà nínú àpẹẹrẹ dáadáa tá a bá ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ olóore bí Ramadan bí irun bí hajj nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pọ́lọ́ ń gbà yàtọ̀ fún pé àpẹẹrẹ àkọ́kọ́ ni pé a mọ̀ pé a rí ni tá a bá ti rí ni ìṣe ń rọrùn ọlọ́run ìta parí ni apá ẹlẹ́ẹ̀kejì òní kó jẹ́ pé èyí tá a bá ti dá lẹ́ṣẹ̀ ká tó wọnú sí olóore ànípadà abẹ́mà tẹ́bá wọnú Ramadan oṣù táwọn èèyàn máa ń jìnnà sẹ́sẹ̀ ni ẹni tí ń ṣe bàjẹ́ kan àbí kejì kò ní ṣe mọ́ àwọn tí ń yàlè àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ nínú nínú ọjà ní gbogbo àyíká yìí wọ́n máa ní àwẹ̀ ń bẹ mọ́jàmí láàwẹ̀ nínú pọ́lọ̀ ń gba àwẹ̀ aláàwẹ̀ oníkó mọ́ padà síbi ọtí o gbogbo ẹni tó bá padà síbi ọtí tó lóun ṣe fàájì ọlọ́run ò gba àwẹ̀ rẹ̀ nìyẹn o gbogbo ẹni tó bá padà síbi ìyìn àlè lóun ṣe fàájì ọlọ́run bò gba àwẹ̀ rẹ̀ gbogbo ẹni tó bá padà sí club níbi tí wọ́n ti ń ṣe tó takò tọ́lọ́n tàbí tó padà síbi tẹ́tẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ àpẹẹrẹ pé ọlọ́run ọgbà ìjọsìn tó ṣe lọ òun ni nítorí pé ní al ba'da idh hadana Allah olùwànú àná mi máa sọ fún wa pé ṣé a máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba nǹkan tó jẹ́ pé kò lè ṣe wá láǹfààní àǹfààní wo lọ tí ó ṣe fọlọ́tì zina àǹfààní wo oríire wo ní bọ́ǹbì zina oníṣàwà padà síbi nǹkan tá a ti kó o ń bẹ̀ wọn rọ́dọ̀ àlà àkọ́bìnà a tún wá padà síbi tànà ba'da idh hadana Allah lẹ́yìn tó lọ́wọ́ bá ti fọ̀nà mọ́ wá ọlọ́pàá ń sọ eléyìí wípé wa anábì sallallahu alaihi wasallam máa sọ fún wa pé kò sínú ìṣesí olórí ire kò sí nínú ìṣesí ọmọ náà kò sí nínú ìṣesí ẹni ìkẹ́ ó jẹ́ pé nǹkan tí a ti pa lánàá ká wa padà sí bẹ́ẹ̀ níparí àyà yẹn olúwa ni wa umirna li nuslima li rabbil alamin ọlọ́wọ́n náà wà nábì sọ pé ntọ́lọ́n pọ̀ aláṣẹ ni pé ká juwọ́ lẹ̀ ntẹ́ Ramadan ẹ má tún padà síbi ìzìnà mọ́ ẹ má padà síbi ọtí mímu mọ́ ẹ má padà síbi èpè ṣíṣẹ́ mọ́ ẹ má padà síbi ìbínú àbáàdì gbogbo ohun tá a ti pàtì inú sọ̀rọ̀mọ́bọ́n tá a bá ti lọ ọbẹ̀ mọ́ nínú àpẹẹrẹ pé ọlọ́run bá gba ìta àṣẹ nìyẹn nínú àdúrà Ànábì wa sallallahu alaihi wasallam tó máa ń fún àwọn sàábé rẹ̀ wọ́n ní pé Ànábì máa ń sọ pé allahumma bi li ashabi ijratahum wala taruddahum ala aqabihim anamọ pé wọ ọlọ́run ọba ìmùdílé asáàbì ìjìràpá ọ àwọn sàábé gbogbo tí wọn pàtì nítorí ìwọ ọlọ́run ọlọ́run mú wa dúró lórí ẹ àwọn náà bẹ ọlọ́run ọba dúró bẹ́ẹ̀ni kọkàn náà ní tó kù káàtó nínú tọlọ́run ní tọlọ́run pa wá láṣẹ tànàbí pa èyí tá à fara kín tẹ́lẹ̀ tá a wá ní ààwẹ̀ dé mi ò ṣe mọ́ ọlọ́mọdé àpàdà abẹ́ mọ́ ọlọ́mọdé á lè padà ẹni tó bá ti ń padà àpéjúwe pé kò ráàwẹ̀ gbà ni gbẹgbẹ́ rí pé ààwẹ̀ ọlọ́run sọ kí la mú kí la bá jáde níbẹ̀ ó ní la'allakum tattaqun yóò sọ yín dẹni ọlọ́run ẹ máa pa òfin ọlọ́run mọ́ gbẹgbẹ́ tó ń pè ní at-taqwa òun náà ni ittikhadul wiqaya kéèyàn wá ààbò ààbò níbi kíni ààbò níbi ìbínú ọlọ́run láyé àti níbi ìyà rẹ̀ lálùkìyàmù ọ̀dẹ̀ sí nǹkan tó lè dáàbò bo yẹn níbi ìbínú ọlọ́run láyé àti lálùkìyàmù bí kéèyàn máa pa òfin ọlọ́run náà máa ṣe ọlọ́run ká máa ṣe ẹni tó ní ká jìnà sí ká jìnà sí gbogbo tí ò dá pátá tá a fi lẹ́nu Ramadan má jẹ́ ká padà bẹ̀ mọ́ Allahumma bi li ashabi ijratahum ولا تردهم عن عقابهم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وآله وصحبه أجمعين أقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا طبعا سينا سعادة طبعا في شجيما مطلوكو بايبيرينا أشدادا sọ́ọ̀tì àwọn ilé tí a bá ní ìbéèrè a أباني pe àwọn بي six one zero four seven six nine zero eight one one zero five two six four eight seven a lè pè kéyìí tó bá ọ̀wá nínú méjèèjì náà ìpè kan wọlé bá. ẹ̀yà ikùn sàlámù tó kí ni ìbéèrè yín? náà. wọ́n ṣe agora gbọ́dọ̀ gbá tán tó a ti bẹ̀rẹ̀ bí àwẹ̀ mẹ́fà ẹ̀yìn Ramadan tán pẹ̀ ní ṣètò a wọ́n ní sí àtò tẹ̀lé ra wọn ní àbí alẹ́ gbá bó bá ṣọ̀rọ̀ wa lọ́rùn ni tó bí anábì sọ pé fún mi àtibáwò síta ní Shawwal mẹ́fà mẹ́fà yẹn so àgbékalẹ̀ bá anábì o wí ọ̀rọ̀ yẹn ó ní ìtìmá ló a lè gbá a sì ẹ̀yọ̀ ọ̀yọ̀ fàpèjúwe nísìn ìyẹn lè mọ́mọ́ sí àṣàyàn ọjọ́ monday àtọjọ́ àlàmísì tó bá ti pé mẹ́fà ó ti pé nìyẹn èèyàn sì lè ṣe àṣàyàn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà tẹ̀léra wọn bó bá ṣùwò yàn méjì lọ́sẹ̀ lọ́sẹ̀ mẹ́ta lọ́sẹ̀ tí ń bọ̀ kó sọ àjẹ six time kó yẹ pé tá a bá kà á kà pé kó sùn tó pé àkàmọ́ àgbàgbé ó ń lọ díẹ̀díẹ̀ náà hmm. jazakumullahu khairan. wa alaikum salaam. We are engaging. We are not alive. So for God, we shall be Ramadan. The one one one is that we for your confirmation right of the people of America. Give the prayer. Well, we can. Bárakàlá fikùn. Tẹ́ni ẹ bá ti mọ iye ọjọ́ tó ń fi ń ṣe tẹ́lẹ̀ tọ́jọ́ yẹn bá ti pé ìdájọ́ tí ó ní ni ìdájọ́ tí wọ́n pè ní al-istihada ẹ̀jẹ̀ tó ti wá kọjá àsìkò rẹ̀ so irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n wẹ ìwẹ̀ tán máa ń wẹ̀ nígbà tí wọ́n bá parí nǹkan oṣù wọn wọ́n dẹ̀ máa ṣe ìjọsìn wọn lọ wọ́n máa gbààwẹ̀ wọ́n máa kírun so tó bá rọrùn dáadáa tó bá yẹ pé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tó pọ̀ ni wọ́n lè máa pa ìrun méjì pọ̀ fákojú ẹni sìn tó bá tó bí aago mẹ́rin ó kù ṣẹ́jú bíi márùn-ún wọ́n lè wẹ̀ ẹyọ kan kan kí zor àti al-asri papọ̀ eléyìí tó bá yẹ kó bá nira fún wọn látara iṣẹ́ tí wọ́n ń ṣe àbí látara àwùjọ tí wọ́n máa ń wà wọ́n kàn pé gbogbo àsìkò kọ̀ọ̀kan àwọn máa rí pé àwọn ń fọ ara wọ́n bá ti fọ ara tán tó bá yẹ pé díẹ̀ ti ń jáde ni wọ́n fi nǹkan lé ju ara wọ́n máa sin ọlọ́run ọba wọn wọ́n gbá àwẹ̀ sùn bákan náà wọ́n lè kírun tó bá di pé ẹlẹ́tọ̀ wọn náà fẹ́ súnmọ́ wọn kò sí nǹkan tó burú kan lọ fọ ara kẹ́lẹ́tọ̀ wọn súnmọ́ wọn kò sí ìwọ̀n obakođa sequenije. Po dojem juna barakallahu fi Dega, dega, sì. Bisogna metà. Eh. Poi va. Sì. No. gbogbo ọgbọ́n ta ní lámúláyà nínú làmúláyà ìka yìí ọlọ́ba ní ìṣẹ̀kùn lọ́wọ́ fún ẹ ọmọ rẹ̀ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ nínú rámádánà ìka ìta òkèrè bàbá wa ọjọ́ ti lọ ẹja àgbẹ̀yẹ kan náà ẹ ṣeun ọ̀yà wọ́n ní ṣe tafsir sínú ramadan nìkan tafsir gbogbo ọ̀dọ́ ní tafsir tá a bá ti láǹfààní ìtumọ̀ al-Qur'an là ń ní tafsir tá bá ti láǹfààní ká kọ́ àwọn èèyàn nítumọ̀ alukur'an alkarim anabi ni khayrukum man ta'allama alukur'an wa 'allama anabi lẹ́ni tó lóore jù lẹ́ni tó nímọ̀ alukur'an tó fi mọ àwọn èèyàn nínú mà tó dáa jù tí ó yẹ kí wọ́n sì mọ́ṣáláṣí tí ó yẹ kí wọ́n sọ onímọ̀ ìmọ̀ túmọ̀ alukur'an fún àwọn èèyàn arọ́ gbígbà àwọn afáwa náà ó jẹ́ tún fi kún nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ṣe káwọn èèyàn máa mọ̀ túmọ̀ alukur'an eléyìí nǹkan tó dáa púpọ̀ ni wallahu a'lam nígbà lórí mímọ̀ torí àkókò ká ràn wá létí pé tó bá ti yíyàn tó bá láago mẹ́fà àárọ̀ ní ìdájí tọ́lọ́n kò ṣọ́ a ṣe program ní telegram eh, channel wa program tí a máa ń fi àárọ̀ jùmọ̀